نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله إلين يوم جاء التسواج لوري إدلكو تنوي لاتنو ترى موطأ الإمام مالك رحمه الله تعالى إيتي أنجيو أناني أقوت الصلاة أتكون وحدثني يحيى وحدثني عن مالك عن زيد أسلم عن عطاء بن يسار وعن بصر بن صعيد وعن الأعرج كلهم يحدثه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أدرك ركعة من الصبح قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر أني وحدثني بكنا أصفني عن مالك لا تيودو مالك أني يحيى بن يحيى الليثي رحمه الله تعالى lára àwọn tí wọ́n gba al-Muwatta láti ọ̀dọ̀ imam Malik ni ẹni tó wá sọ wípé haddasa ní ó sọ fún mi òun náà ni ọmọ rẹ̀ tí a mọ̀ sí Ubaydullah bin Yahya bin Yahya al-Laythi rahimahumullahu ó ní ó sọ fún òun àti bàbá òun sọ fún òun láti ọ̀dọ̀ malik al-imamu malik láti ọ̀dọ̀ zayd bin aslam láti ọ̀dọ̀ ata bin yasar bákan náà láti ọ̀dọ̀ busr bin sa'id láti ọ̀dọ̀ al-a'raj kulluhum yuhaddithuhu an abi urayrata radiyallahu anhu gbogbo wọn gbà wá láti ọ̀dọ̀ abu urayrata أن رسول الله صلى الله عليه وسلم أبو هريرة أني نبو محمد صلى الله عليه وسلم قال أصويك من أدرك ركعة من الصبح gbogbo ẹni tí ó الصبح fi lè báraka kan ìnà ṣubṣì nínú ìrun ṣíwájú kóòrùn tó yọ fakọd adaraka subha irú èèyàn bẹ́ẹ̀ ó ti bá ìwọ̀n àṣùbá ṣe mọ̀ pé in tí ó pamọ́ sí wa òun ni pé inna salata kanat ala almu'minina kitaban mawquta irun nǹkan tó ṣe pé ó ní àsìkò ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi àsìkò sí irun kò ń ṣe nǹkan táàkì nígbà tí ó bá wù nǹkan tí a gbọ́dọ̀ kí ní àsìkò tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó paláṣẹ ni torí pé ìra irun láre tí àsìkò rẹ̀ ìkọjá eléyìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ńlá يغدي الله سبحانه وتعالى باش صننه القرآن الكريم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا أني أعوين paru-paru àwọn wá lẹ́yìn àwọn èèyàn dáadáa tí a sọ ọ̀rọ̀ wọn fún yín àwọn àwọn èèyàn paru-paru tá sọ yìí adọ́rù sọ́lá ìrun wọn ra aláre kún ṣe pé wọn kì ń kí ṣùgbọ́n wọn kì ń kí sí àsìkò rẹ̀ wọ́n tábà adùn ayé ni wọ́n فسوف يلقون غيا يروان وين يباي اني جانيوا وقديا نواجه الله سبحانه وتعالى إلا من تاب وامن وعمل صالحا أفما تما توبا تنبلون وبقبو تنوشيش دا دا لين باتما توباي فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا irú àwọn èèyàn báyìí ọlọ́wọ́ bá ní àájé kí wọ́n wọ àlùjánnà ààdẹ̀ ní ṣe àbòsí kankan fún wọn bó tilẹ̀ òkú ma so Abu Hurairah radiyallahu anhu ó ní anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam sọ pé man adraka raka'atan min as-subh ẹni tí ó bá fi lè báraka kan níbi irun àsùbá qabla an tatlu'a ash ṣíwájú kí oòrùn tó yọ torí pé tí oòrùn bá ti yọ àsìkò ìrun àsùbá ó ti wá sí òpin waqtul ada ó ti lọ nìyẹn tó bá fi lè mú oòrùn yọ sẹ́ni tó ṣe wípé ó bá ń kí ìrun àsùbá tiẹ̀ lẹ́yìn ìgbà tóòrùn ti yọ irú èèyàn bẹ́ẹ̀ á ló ń ṣe qada salati subh ó ń san ìrun àsùbá rẹ̀ padà ìròyìn ẹ̀bẹ́ ni yu'tabaru afiman ẹlẹ́ṣẹ̀ ni illa li'udhrin àyàfi tó bá ní ẹkíùzù lókù bóyá òun gbé e lọ bí irú ìtóṣẹlẹ̀ sí anábíwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sahaba nígbàtí wọ́n bẹ lórí ìrìn àjò ní ọjọ́ kan tó ṣe wípé wọ́n tají àyàfi lẹ́yìn ìgbà tó rùn ti yọ ọ̀yán yóò rùn òun ló jí wọn torí pé wọ́n ṣe àìsùn wọ́n rìn wọ́n ṣe àìsùn gan-an níbi ìrìn àjò wọn yìí anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún kan àwọn sàhábà ike ikla lánàá lẹ́yìn máa bá wa ṣọ́ọ̀rù dàtí pé kán lè bá àjí fún àṣùbá ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí anábíwá muhammad sallallahu alaihi wasallam torí pé tírú ẹ bá ṣẹlẹ̀ sáwa náà ká lè mọ kí ni way out ó ní pé wọn àtají until ìgbà tí oòrùn yọ torú àwọn sàhábà nírú situation báyìí ma'dhurun wọ́n wà excused torí pé lam yata'ammadu ta'khira as-salah ila tulu'i kò ń ṣe kí wọ́n máa má dìlé oorun di àsìkò tí kíni tóorùn fi yọ sẹ́ńtò ṣe yí pé ó máa má dìlé oorun tí àsìkò tí oorun fi yọ irú èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ló jẹ́ náà èèyàn tí ó máa má dìlé oorun àbí kò máa má dìlé rẹ̀ ìyẹn ìrun àsùbá ṣùgbọ́n padà ní opportunity láti kí ìrun àsùbá yìí ṣíwájú kí oòrùn tó yọ rákà kan ntókù lápèjúwe ká ní pé rákà kan tá fẹ́ kí ká ní ṣẹ́jú márùn-ún la máa fi kí rákà kan èèyàn jí lápèjúwe ìsìn àbí ó tiẹ̀ máa má dìlé rẹ̀ náà ni ó máa má dìlé rẹ̀ ìyẹn ìrun ó máa má dìlé rẹ̀ ó wá kú bí ìṣẹ́jú márùn-ún tóun èyọ ó wá ní kó ń sáyẹ lọ kírun àṣùbà àpé eléyìí mọ́ ń ṣẹlẹ̀ sí àwọn míì tó ń lọ bí iṣẹ́ tó ṣe pé bí àwọn afẹ́ tẹ̀lé bọ́ọ̀sì ibi iṣẹ́ wọn bí a bọ́ọ̀sì agbéra ní nǹkan bí to five ni bọ́ọ̀sì àti gbéra àṣùbà òdẹ̀ tí wọlé àlè kírun àṣùbà ṣíwájú kásìkò rẹ̀ tó wọlé bá a ṣe lè kí àwọn èrò tó kù náà kí àsìkò wọn tó wọlé àyàfi tó bá ṣe pé àwọn ìrun tó máa ń jẹ́pọ̀ tó máa ń sopọ̀ bí ìrun zuri àti asiri láàpọ̀pọ̀ afẹ́ kí asiri before kí àsìkò rẹ̀ tó wọlé àbí ìrun a afẹ́ kí before kí àsìkò rẹ̀ tó wọlé tí a bá ní ìdí pàtàkì so irú àwọn tí wọ́n máa ń tètè ń lọ bí iṣẹ́ tí wọ́n fẹ́ tẹ̀lé bọ́ọ̀sì ibi iṣẹ́ wọn lọ bọ́ọ̀sì yìí rẹ̀ ni kò ní dúró lójú ọ̀nà bóyá bí iṣẹ́ wọn tí wọ́n ń lọ wọ́n lè má débẹ̀ until they have some minutes to sunrise ìwé yẹn bẹ́ẹ̀ ó wá rí opportunity yẹn they have the five minutes to sunrise ló wá bẹ̀rẹ̀ sí ní kírun al-adraka Aula, sala aw la ṣó àbí ó bárun tabanika wo hadithi a ní ó man adraka raka'atan ẹni tó wá fi lè bá raka kan ní min as níbi ìwọ̀n àṣùbá qabla an tatlu ash-shams ṣíwájú kí oòrùn tó yọ faqad adraka subha ó ti bá wọn àṣùbá ṣùgbọ́n ṣe ìwọ ọmọlúwàbí òun ni kí yẹn máa máa dilé irun débi five minutes to ìgbà tí àsìkò rẹ̀ ó parí ó ṣe ìwọ ọmọlúwàbí bó tẹ̀ jẹ́ pé ẹni yẹn á ún ṣùgbọ́n ìdílé rẹ̀ di irú àsìkò bẹ́ẹ̀ kò ń ṣe ìwà ọmọlábí ìrun mùnáfíkì onírúurú bẹ́ẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ń sọ̀rọ̀ nípa ìrun asru tí mùnáfíkì tó bá fẹ́ kí ìrun asri kò ní kí ní fi awwali waqtiha aw fi waqti al-mukhtar àsìkò rẹ̀ tó ṣe pé òun ni ó jẹ́ àsìkò tó dáa jù tí wọ́n lè fi kí kò ní kí ní àsìkò gbà yẹn anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní tilka salatul munafik yajlis shams hatta idha kanat bayna qarnay shaitan qama fanaqara arba'a la yadhkuru allaha fiha illa ó ní munafiki irun rẹ̀ tó bá fẹ́ kí irun asiri tiẹ̀ yóò jókòó yarkubu shams a máa wo òun tí fẹ́ lọ́wọ́ òun tí fẹ́ lọ́wọ́ òun tí fẹ́ lọ́wọ́ yóò mọ̀ ṣe nǹkan tó ń ṣe bí i iṣẹ́ kan ló ń ṣe hátà ìdákanẹ̀ tó yẹnà kọ̀rọ̀mẹ́ ìṣọ̀ ìtàn tó bá rí pé oòrùn ó ti ń bẹ láàrin ìwo ṣọ̀ìtọ́nù méjèèjì kọ́ọ̀mà yóò dìde fanakọ́ra arba yóò sáré kí rákà mẹ́rin ṣèbí rákà mẹ́rin náà nìrún wá ṣùgbọ́n yóò sáré kí láyé kúrú láàfíà ilá kọlìlà irú yẹn ni kò ní rántí ọlọ́run bá ń bẹ́ àyàfi díẹ̀ díẹ̀ ni ó fi rántí ọlọ́run wa subhanahu wa ta'ala ṣó nírun àbí onírun ẹni tó ṣe wípé ìrun àlásàrì tiẹ̀ bí a bí some minutes to sunset òun ló máa kí tabawo hadithi oníkíní ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر عندما دبا بركة كان يجيرون على ثاري شواجو كورتو وو meaning the five minutes to sunset òun ni ó bẹ̀rẹ̀ sí ní kíráka ó bẹ̀rẹ̀ sí ní kí irun àlásárì rẹ̀ tó túmọ̀ sí wípé bí ráka mẹ́ta tó kù yóò kí ní àsìkò mọ́gírìbì ni mẹ́rẹ̀kó pọ́ìntì yẹn kílẹ̀ rákà mẹ́ta tó yóò kí nígbà tí ti wọlé tí àsìkò aṣọ ti jáde ṣùgbọ́n torí wípé ó sì rí kan ó sì rí kí before kí kó kọjá wọ́n sì fún pé kí ó kí ní àníkòpó kí ní ọ̀dọ́ àn ẹni tó ń san gbèsè rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé mẹ́ta nú rákà yẹn àsìkò mọ́gírìbù ló kí mọ́gírìbù àti áfírídẹ̀ ní kò ń ṣe ìhun tí a sọ pé wọ́n jọ ní wọ́n sí àsìkò so ṣùgbọ́n torí kó rí rákà kan kí ń bẹ́ ní ìyẹn ni wọ́n fi sọ yí pé ó kí àdá àná ní ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n sọ so ṣùgbọ́n ẹni yẹn ṣẹlẹ́ṣẹ̀ ni àbí òun ṣẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ìrun tó kí ó kí àdáhán ṣùgbọ́n ó sì lẹ́ṣẹ̀ nítorí wípé ó dìlé rẹ̀ dìbí ọwọ́ ìparí rẹ̀ kò kí ní alwaqtul mukhtar àsìkò tó ṣe pé òun ló jẹ́ the preferred time ó kí ní alwọ́kùtù dọ̀rúurí àsìkò làlúrí ó kì ní àsìkò làlúrí kí lágbàlérò pẹ̀lú àsìkò làlúrí òun ni àsìkò tí ṣẹ̀ríà tó fi ilẹ̀ fún àwọn tán bá ní genuine excuse òun ni àsìkò tí ṣẹ̀ríà fi fún àwọn tán bá ní genuine excuse lápèjúwe asọ̀rù kéèsì tó ṣẹlẹ̀ sí ànábùwà muhammad sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà ridwanullah alaihim asọ̀rù kéèsì yẹn kí ló ṣẹlẹ̀ sáwọn wọ́n sún gbàgbé ṣé genuine excuse ni àbí kò ṣe genuine excuse náà genuine excuse ni so táwọn bá kí nírú àsìkò bẹ́ẹ̀ bóyá ń gbà tí kìíní fẹ́ kọjá wọn àbígbà tí ó ti kọjá a sọ pé kí ni àwọn ò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ní tó dìlé irú ìrun áfírì tó dìlé rẹ̀ kọjá àsìkò tí ó jẹ́ the right time tí ó jẹ́ the preferred time so irú èèyàn bẹ́ẹ̀ a sọ wípé n tó ṣe nǹkan tí ò bá mu ni àfi tó bá ní genuine excuse ló kù náà tabawo hadithi onímọ̀n adaraka rak'atan من الصبح قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر ẹni tó bá bára kankan níbi ìrun àsùbá ṣíwájú kóòrùn tó yọ fakọ́d adaraka asubha ó ti bá àwọn àṣùbá yẹn waman adaraka raka'ata min al-asr ẹni tó bá baraka kan níbi ìrún alásárì qabla an taghruba ash-shams ṣíwájú kóhun tó wọ fakọ́d adaraka al-asra ó bá ìrún asr so eléyìí ẹnu àwọn àfa kò lè lórí ẹnu àwọn àfa ṣe kí ni ó kò lè lórí bó tiẹ̀ jẹ́ wípé àwọn hànàfíyà àwọn ní mokif kan nípa ìrun àṣùbá torí pé àwọn bílí pé tá a bá kírun ní àsìkò tán ní ká má kírun àwọn àwòkọ́tù náà yìí àwọn àsìkò tán ní ká má kírun tá bá lọ kírun ní àsìkò yẹn àníhùn àníhùn so nítorí àwọn hànàfíà ẹni tó ṣe wípé ó ń kí ìrun àṣùbá lọ́wọ́ bí a bí five minutes before kóòrùn tó yọ ló bẹ̀rẹ̀ ìgbà tó wá ń kí lọ́wọ́ lóòrùn yọ lọ́dọ̀ àwọn hànàfíà àwọn aṣọ pé ìrùn yẹn ti bàjẹ́ kí ló dé wọ́n nítorí pánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní a gbọ́dọ̀ kírun ní àsìkò tó rùn bá ń yọ àmà hadith Uqba bin Amir radiyallahu anhu tí alìmáàmù muslim àtàwọn mígbàwá tó ní salatu sa'ati kana rasulullahi sallallahu alaihi wasallam yanhana an nusalliya fihinna aw an naqbura fihinna mautana àsìkò mẹ́ta kan bẹ tánà bí ma ń sọ fún akú ká má kírun bẹ́ àbí ká má sin àwọn òkú wa àbí ká mọ́ kí n sanwó oko wa lára pọ́pọ̀lọpọ̀ àwọn àfáà mi ṣètò ó wá ń kà wọ́n ó ní àkọ́kọ́ òun náà ni ṣíìnà tọ́tlóró àṣẹ́mṣù bá zígátán ìgbà tó rùn bá ń yọ ṣíìnà tọ́tlóró ṣẹ́mṣù bá zígátán ìgbà tí òrùn bá ń yọ àti kámọ́kìrún ní àsìkò gbáyẹn hátà tẹ́rẹ́tẹ́fìyà àfìgbà tó rùn bá di pé kí ni ó ga lókè àwọn àfáǹgbà tí wọ́n wo eléyìí convert ẹ̀ sí minutes wọ́n ní bí twelve minutes sí fifteen minutes dàtí sórun bá ń yọ mákìrù ṣe sùúrù ó fẹ́ kí dùhà ṣe sùúrù bí twelve to fifteen minutes ó lè wá bẹ̀rẹ̀ sí kírun gbà yẹn eléyìí ni tí àwọn hànàfíà tán dó lórí so ẹni tó ṣe yí pé ó kírun àṣùbá ó bẹ̀rẹ̀ ìrun àṣùbá rẹ̀ five minutes to sunrise rákà ẹyọ ọ̀kan ló kí lọ́bọ̀rún ṣe yọ nìyẹn àwọn ànàfíà ní ó ti kó sínú hadith yẹn hina tatlo shamsu bazigatan hatta tartafiya kí ó yẹlẹ̀ sínú rẹ̀ wọ́n ní bàtọ̀ láti sọ látù irun lálàáfíà mu ṣùgbọ́n àwọn jùmúrù wọn ní eléyìí àgbọ́yé tó tako hadith kejì yé ni man adraka raka'atan min qabla and tatlu'a ash-shams ẹni kan níbi ìwọ̀n àṣùbá síwájú kí oorun tó ṣe kí kó tó yọ subha ó ti bá rùn àṣùbá ó túnmọ̀ mọ̀ lọ yóò mọ̀ kí lọ tó pé kí yọ hadith yẹn ní ṣe pẹ̀lú ẹni tí ó fẹ́ gbé náfìlà kalẹ̀ tó fẹ́ yan náfìlà òun kọ́ ní kó má ṣe kíni kó má bẹ̀rẹ̀ tiẹ̀ ní àsìkò gbà yẹn tó wáyé pé ìwọ̀n ọ̀ràn yẹn ni ó lè bẹ̀rẹ̀ rẹ̀ ní àsìkò ìgbà yẹn in fact tí ó bá kí n ṣe ọ̀ràn yẹn náà tó bá ṣe pé àwọn as-salawatu zawatu ni gẹ́gẹ́ bí tó tẹ́wọ̀n níbi tí alimamu shafi'i rahimahullahu ta'ala tí wọ́n mú àtàwọn afáàmì ó ní pé a ṣe lè bẹ́ẹ̀ àlèkí ní àsìkò yẹn náà lápèjúwe ẹni tó wọ mọ́ṣáláṣí ní àsìkò ògbà tó rùn yọ tawanikawo àání kó mọ́ kírun kílẹ̀ rí hadith ogbobin amir hina tatlu shamsu bazigatan ṣùgbọ́n tá a bá tún ní kí awo ìzàdákàlà àdúkùbùl masjid tí a kanú yí bá wọ mọ́ṣáláṣí fàláyá jílís kó mọ́ jòkó hátà yusalliya rak'atayn kó mọ́ jòkó àbútó kí raka méjì àyíbẹ̀ ẹ̀kọ́ ni so tabaníká wo general meaning téèyàn kan ní bá wọ mọ́ṣáláṣí kó má jókòó ó wà general ni anytime tó bá wọ mọ́ṣáláṣí anytime ìtumọ̀ ẹni pé kó má ṣe kí ni kó má jókòó ó túmọ̀ sí kó lè yàn ní anytime ṣùgbọ́n tabá tó ní káwọ general meaning ike ìgbà tí òòrùn bá ń ṣe kí ni tó wá ń yọ ká má kírun á sọ pé kí ni má kírun o tabaníká wo general meaning yẹn ó dẹ̀ kọ́ bá gbogbo irun ṣe ilé ló fatáwọn afátẹnu òfin kò lórí mọ́sálà yìí àwọn ilé yà fa lọ́bá àwọn ilé yà fa lọ́bá yìí ṣùgbọ́n yìí tó clear ni pé tó wáyé pé ìwọ̀n ọ̀ràn yẹn gangan bí wọ́n àwọn àṣùbá àtàṣọ yẹn lèèyàn fẹ́ kí èyí ń gbọ́dọ̀ kúrò ń bẹ̀ ṣùgbọ́n náfìlà ṣé yóò kúrò kò kúrò lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullahu àyànná fílà nígbà tí lẹ́yìn irun àlásàrì ní mọ́sàbí mọ́ Malik bákan náà ìgbà tí oòrùn bá fẹ́ lọ wọ̀ àti ìgbà tí oòrùn bá ń bẹ ní kíni àtàrí àwòkọ́tù náà ìlànà eléyìí ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù wallahu a'lam onírà al Shafi'i rahimahullahu ta'ala ìkọ́tọ́ wáyé pé àwọn salawatu zawati al ni àwọn irun tó ṣe wípé ó ní rizin ó já wá bí tahiyatul masjid ta ní hadisi fún bí pé mo ṣàlùwàlá mo wọnú mọ́ṣáláṣí lápèjúwe sí so ìyẹn náà ó ní kí n sọ̀látùl kùsùf ó ní ẹ̀rí àwọn yẹn special irun tó jáwá ni so lè jẹ́ kí ráàyè alimamu shafi'i rahimahullahu ta'ala kí ó tẹ́ wọn bó tiẹ̀ jẹ́ pé ráàyè àwọn màlìkíyà náà ni wé ṣùgbọ́n tàbá ní ká wo àwọn àhàdìsì tó wá pàtàkì lọ́wọ́ àti àwọn àfárò àwọn sọ̀hábà radwanullahi alaihim yóò máa fi síbi tí alimamu shafi'i rahimahullahu ta'ala tí wọ́n fi sí náà alẹ́nu kò lórí pé téèyàn bá báraka kan síwájú kiri kí e, òun tó wọ̀ àìrẹ́kọ́ ikú bá rùn asiri ẹnu kò lórí yẹn ok téèyàn bá bá less than one raka ńkọ́ bí a ti mo bá mo ṣe Allahu akbar ìwọ̀n asiri mo fẹ́ kí àbí irun sókè mo fẹ́ kí ní wọ́n ṣe Allahu akbar bẹ́ẹ̀ lòrùn wọ́ ṣé irun yẹn mo bá àbí mi ò bá ṣé mo bá àbí mo bá mi bá mo bá tẹ́bá ní mo bá kí ni mo fi bá bọ́tí tí hadisi sọ ni pé man adarka raka'atan ẹni tó bá bá rákàtàn so lam udrik raka mi bodi di raka kan náà ẹ eh? ẹni tó ní mo bá kí ni ẹ̀rí mo ṣe takbiratul ihram tó rẹ̀ jẹ́ nǹkan tó pàtàkì tó pé lára nǹkan tó pàtàkì ń bi irun jùlọ òun ló wà ní sọ̀tàwá ní káwọn mi àá ni mo bá torí ẹ̀ lọ́dọ̀ àwọn jumhur wọ́n ní hadisi man adra raka atan pánàbí kan lu raka ni in tó gbà lérò pẹ̀lú ẹni man adraka juz an ayé juz in ha min as-salah ẹni tó bá fi lè bá ẹni pàtì irun yẹn ó ti ń sìn bí a qabla an shams aw qabla an tatlu'a shams ṣíwájú kí oòrùn tó wọ̀ ni àbí kóòrùn tó yọ àbí ṣíwájú kí irun míì tó wọlé ó lè má jẹ́ èyí tó ní ṣe pẹ̀lú oòrùn wíwọ̀ àbí yíyọ bí a ní sí mubaraka kan kí zuri tó jáde kí á ṣe tó kó ṣe kíni kó tó wọlé àbí kí májúrì tó jáde kí ìṣáì tó wọlé mo bá rákàkà àbí mo bá takbiratul ihram that is mo bá in tí mo lè fi takbiratul ihram sọ́dọ̀ jùmúrù àwọn àfáà wọ́n gbà wípé ẹni yẹn ṣe kí ni ó bá irun yẹn náà a ti kéèsì pé ó lè jẹ́lẹ́ṣẹ̀ ó lè má jẹ́lẹ́ṣẹ̀ a yẹn tó bá máa má dìlé rẹ̀ pé ókè máa kí nígbà àní àwọn mùnáfíkì náà máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bá ní jẹ̀nu excuse àlòkì ní kíni àdá àní náà ni irú jẹ̀nu excuse amúwábíwọ ẹni tí ó sùn lọ ẹni tó sùn lọ tó jí jẹ̀nu excuse ni in fact ẹni tó sùn lọ tó ń jí ní àsìkò gbà yẹn tó bá kí títí ẹ̀ kọ̀dọ̀ àdá àní yóò tiẹ̀ máa jẹ́ kò ní ṣe kíni kọ̀dọ̀ àná kò ṣe yí pé kíni ó kí lẹ́yìn ìgbà tó rùn gan ti wọ̀ àti tí àsìkò yẹn ti kọjá torí pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní man nasiya an salatin aw nama anha falyusalliha idha dhakaraha la kaffarata la illa dhalik nínú ẹgbàá wa mi ní fa inna dhalika gbàgbé sùn lọ níbi sùn lọ tí àsìkò oorun yẹn fi kọjá fàlìsọ́lì ìdádàkàrà kó kí ń gbà tí ó bá rántí kó kí ní ìgbà tí ó bá rántí la kafarata la illa dhalik in tó lè pa nǹkan tó kó sí rẹ̀ òun ni pé kó lọ kí ní àsìkò rẹ̀ nínú ẹgbàá ló ní fa inna dhalika waqtuha àsìkò tí ẹ̀ nìyẹn ó ti sìn so ẹni tó ní jẹ́ new excuse case your ọ̀tọ̀ ẹni tó ń wò ní jẹnu excuse ó dilé yẹn irun yẹn mọ́ ó mọ́ mọ́ dilé rẹ̀ tó fi wá ó fi kun nǹkan bí rákà kan bí five minutes tí irun yẹn á fi àsìkò irun yẹn á fi lọ àbókù bí just thirty seconds tí àsìkò irun yẹn á fi lọ ó wá ṣe Allahu Akbar lọ́dọ̀ jùmúrù àwọn afá wọn ní kí ni ó bá irun yẹn ṣùgbọ́n òun tálíbi wá sọ pé man adraka rákà àtàn wọn lànà bí kan ló gbólóhùn rákà láti lè fi gbàlérò any part irun yẹn ni tàbí tó bá àsìkò kan ó ṣàrí any part níbi irun yẹn ó ṣe kí ni ó bá ó lépa bá ṣíwájú pé kí ni kí òrùn tó wọ̀ àbí kásìkò òrùn yẹn tó kọjá however alimamu malik rahimahullahu ta'ala in tí àwọn dúólé lórí òun ni pé èyàn ò lè bá ìrun yẹn àyàfi pẹ̀lú kíni àti pẹ̀lú kó bá odidi raka àti kó bá odidi raka so tí o bá ti bá odidi raka kò bá ìrun yẹn náà nìyẹn ó gbọ́dọ̀ bá odidi raka ni eléyìí ni tí Imam Malik tí àwọn dúólé lórí wáyé táwọn àfáà yóò kú pé kíni ẹni jùzù tó bá bá ó náà nìyẹn ṣókẹ́lẹ̀ bọ́wọ́ láwọ̀ àlàmù èyí tó tẹ̀wọ̀n ni kí ó gbọ́dọ̀ bá odidi rákà ní ìyẹn ló tẹ̀wọ̀n nam lára nǹkan tí àwọn tí wọ́n sọ pé tó bá bá ẹni pàtì tán lò ó ní hadithi irú hadithi tí ìyàwó Aisha radiyallahu anha tó gbà wá tó ń bẹ́ẹ̀ nù Muslim àbí èmi náà bẹ́ẹ̀ nítorí ọ̀fọ̀ráká olùsájídà man adraka sajidatan ẹni tó bá bá sajida ṣàkẹ́ sajida dẹ̀ ní àti ibi tó òun so ṣùgbọ́n inú ẹgbà wa muslim ni ìyàwó aisha tu wípé asajda àràkà ìkà tó gbà lérò tí anábí gbà lérò pẹ̀lú sajida òun náà ní so ló fi jẹ́ pé èyí tó tẹ̀wọ̀n jù onírà ìmáàmù Malik rahimahullahu ta'ala so ẹni tá a sọ wípé ó bá àsìkò oorun àsìkò oorun là ń sọ ń sin o ẹni tó bá àsìkò oorun tá ní sọ pé kí ni ó kírun kọ̀dọ̀ àná ò lẹ́yìn tó pé ó bọ́ odidi raka ṣọ́gẹ́ ní ta sọ fún wa kò ń ṣe ìwọ ọmọlábí oníkàmá dìlé irun débi pé àsìkò rẹ̀ ó fẹ́ kọjá ìwà kù bí five minutes tá máa fi lè báraka kan eléyìí ń ṣe wọ ọmọlábí. náà kákìrún ní ìpele àsìkò rẹ̀ òun ló fi dáa jùlọ àyàfi bí irun ìṣáì àfi kí ni irun ìṣáì tó ṣe kó dáa ká dílé rẹ̀ ṣùgbọ́n irun yòókù ó dáa ká kí wọn ní ìpele àsìkò wọn ṣùgbọ́n kò kì í ṣe ọ̀ranyàn ẹni tó kí ní ìpìlẹ̀ àsìkò àbẹ́ni tó kí ní àárín náà kò sí ìṣù ń bẹ ṣùgbọ́n wo ló dáa jù òun náà nígbà ní èèyàn lè máa ṣiṣẹ́ kan kó bízì bí a òṣìṣẹ́ lápẹjú tó ṣe pé aṣọ tó wọ̀ àwọn aṣọ tó rí rúsunrùsun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ó wá wò pé àsìkò òun ti tó iṣẹ́ tó rẹ̀ ń ṣe nìyí iṣẹ́ yẹn tó wá ní kò ń fílẹ̀ bí ayé rẹ̀ ṣe sọ̀kalẹ̀ ṣe gbogbo àwọn kẹ́ bọ́ ó fẹ́ tó ń bá ṣe sùúrù díẹ̀ ó lè jẹ́ pé kí ni ìgbà tí àsìkò òun bá wà ní ìdajì ó yẹ kóun ti ṣe nǹkan yẹn tán ẹni ṣé ó wà advisable kó continue bẹ́ẹ̀ tó wà jẹ́ pé nǹkan tí ó máa mú ìnira kó continue bẹ́ẹ̀ kó ṣe kí ni kó continue bẹ́ẹ̀ tó yẹ pé nǹkan tó máa mú ìnira wá fún ni kó continue bẹ́ẹ̀ kúbù tó wá ṣe pé nǹkan yẹn lè jẹ́ nǹkan tí ó àtúbálòun fẹ́ lọ kí irun jàmáà lápèjúwe ní mọ́ṣáláṣí ṣùgbọ́n bí tó wà yẹn ó sì máa nira fún un náà láti ló ń yẹ́ṣẹ́ ń dress ara òun ṣerú èèyàn bẹ́ẹ̀ jama ni ó lè sàkọ́tọ̀ fún jama lè ṣe kíni ó lè sàkọ́tọ̀ fúrú èèyàn bẹ́ẹ̀ torí pé ó ń bẹ ní àsìkò ayé tó ṣe wípé ó jẹ́ ayé bọ̀rúra mùrùkóyé ṣùgbọ́n kẹ́ni bẹ́ẹ̀ kó wá wò kó wá sásá bẹ́ẹ̀ rú nǹkan bẹ́ẹ̀ ni kó wá dìlé rẹ̀ dìlé rẹ̀ débi pé kíni gbogbo ń tó kù tí àsìkò òun èèkọjú ojú bí five minutes lọ eléyìí ni nǹkan tí ó dá eléyìí kò ṣe nǹkan tí ó dá so ó gbọ́dọ̀ gbìyànjú àti tètè yanjú agbègbè yìí so ìyẹn ọ̀rọ̀ lórí ìdárakú wákìtì sọ̀la nam ìyàtọ̀ ń bẹ láàrin ìdárakú wákìtì sọ̀la àti ìdárakú fadlil jama'a ìdárakú fadlil jama'a kí lẹ máa bá táàbù sọ pé ti bá jàmá àti sọ ní tẹ́ẹ̀lì bá táàbù sọ pé ti bá àsìkò oorun ṣùgbọ́n nísìnyí mo wọnú mọ́ṣáláṣí wọn kí jàmá lọ́wọ́ kí ni màá bá tí wọ́n á fi sọ pé mo bá jàmá yìí ṣé pọ́ǹtì kí ni màá bá tí wọ́n fi ní mo bá jàmá yìí lọ́dọ̀ àwọn jùmúrù wọn ní tẹ́ máa bá náà ní tẹ́ bá fi lè bá kí ni ayu juz tẹ́bátìlì bá júzù kan bí a takbiratul ihram lẹ́rí bá bí wọ́n wà níbi as-sajdatul akhira last sujud nọ́wà ìwọ́ ṣe Allahu akbar lọ́jọ́ ìwọ̀n adraktal jama'a adrakta fadlal jama'a inda jumhuril ulama lọ́dọ̀ imamu malik rahimahullahu ta'ala fataka fadlul jama'a òtìlú ní jama'a kí ló fà torí wípé lam tudrik raka'atan kamilatan ó gbọ́dọ̀ bá wọ́n dídí raka ni kí lálẹ́ mọ́ fi ń bọ́ dídí raka òrùkú lọ́dọ̀ jumhuri ulama tó bá bá mọ́mú lórí òrùkú adraka arraka inda jumhuri ulama sọ́rọ̀ mi yàbẹ̀ ìyẹn ló fi báraka tó bá bá ìmọ́mú lórí òrùkú kò baraka lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí ó ti yé ṣùgbọ́n ó bá máa mú lórí sùjúùdù ní o baraka ìyẹn klẹ́ ṣùgbọ́n ṣe o bá ọlá àjàmá yẹn lọ́dọ̀ ìmọ̀mù máàdì kò bọ́lá àjàmá náà ó ṣe kí ni kò bọ́lá ṣùgbọ́n àwọn jùmúhùrù àwọn àfa wọ́n gbà pé kí ni ó bọ́lá jẹ̀mọ́ yẹn dó o bá rákà o torí pé sùjúdù gbẹ̀yìn ló ti bá wọn ṣùgbọ́n ó ṣe kí ni ó bá ọ̀la jẹ̀mọ́ kí ni wọ́n lò sí òun náà ni tí à ń lóbọ̀ látẹ̀kàn òun náà ni mọ́mú málìkì náà extend síbẹ̀ pé ó bá jẹ̀mọ́ yẹn ṣùgbọ́n rákà àti ó bá rákà torí pé kí ni àkọlù tó lè ti baraka ní kó bá wọn lórí kòròkòrò lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá kòròkòrò yẹn náà clear so agbọ̀rọ̀ ṣùnkìyàn láàrin mubaraka kí mọ́ fi ń baraka ọgbọ̀rọ̀ bá mọ́ mú lórí rúkú lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá mo ń tẹnumọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá torí pọ́n àwọn afá kan gbà wípé kí ni tó bá bá mọ́ mú lórí rúkú náà ò baraka o àbí kò bá mọ́mú lórí kíni lórí fatiha gbọ́rọ̀ bá ìmọ̀mú gbọ́rọ̀ bá wọn lórí fatiha lórí kìyàm tí wọ́n náà lè ka fatiha ṣùgbọ́n eléyìí èyí tí àwọn afáàtàn dólé léyìn wọn kéré gan lára wọn ni al-imam al-bukhari yú nọwa ibn hazmi àtàwọn bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ wà lórí ẹni pé tó bá bá wọn lórí rùkú ó araka ìgbà wọn máa bá ọlá jẹmọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ẹni wíyẹ̀ tó bá ti bá mọ̀mú ọbọ̀lá jẹmọ́ ṣẹ́wọ̀n ṣáà sí sálámà tó fi jọ ẹni wọn ọlọ́bọ̀lá jẹmọ́ lọ́dọ̀ ìmọ̀ Málìkì ọbọ̀lá jẹmọ́ àfi kó báraka kó ṣe kí ni kó báraka kí ni wàá fi bá àsìkò oorun lọ́dọ̀ ìmọ̀ Málìkì àfi kó bá kí ni kó bá òdìdí raka náà so lọ́dọ̀ àwọn jùmúhúr tó bá bá any part of uh, irun náà máa wọ́n kàn wọ̀nyí ó pàtàkì ká mọ̀ wọ́n lẹ́ni tá máa ń tẹnu mọ́ fún wa torí pé a lè wà ní halkọ́ àfá kan kó ṣe pé yóò kàn present view kan fún wa bọ́dẹ̀ ṣe present ẹ̀ láàánú ó ṣe gbé lọ àbàdí mọ́ṣáláṣí wa àbàmọ́ rẹ̀ dá wa lálẹ́ àbí láàrin àwọn ọmọ ìyá ara wa àwọn tá ti jọ fẹ́ràn ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá di pé kí ni nǹkan tí ó ń ṣe iṣu ta lè fi máa bára wájà láà máa bára wájà lé lórí sọtọ́ ẹni wọ́n àwọn nǹkan báyìí fi wúlò mo ṣe pé sí sọ ipé òkè àánú kan sọ because ẹlòmíì in tó pí òun ni pé kẹkàn ọra sọ fún nǹkan báyìí kó mọ lọ ṣe ní ti kẹ sọ fún yàn yìí pé ó bá bó ló ti bá mọ mú orí sùjúdù mo ti bá wọn sùjúdù gbẹ̀yìn àbí sùjúdù mo ti bá wọn yìn àwòbá kí òbá jẹma kó sọ yẹn fún kódẹ̀ máa gbé lọ kódẹ̀ ní lẹ́mi pé anytime tóun bá ti bá wọn báyẹn yìn òun ṣe kí ni òun òbá jẹma kó máa gbé káàkiri ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ kò ní máa gbé káàkiri bẹ́ẹ̀ kó ní fatuwa tó bá di kan méjì àgbà wàláì mo bá jẹ̀mọ́ à wàláì ò bá jẹ̀mọ́ tó bá di wàhálà láàrin àwọn méjèèjì disadvantage ìyẹn nìyẹn ṣùgbọ́n disadvantage wípé aṣọ eléyìí aṣọ eléyìí náà ò ní pé kò ń ṣe gbogbo èèyàn ló lè ṣe kíni ló lè gbọ́ yé olùmí ah, ọ̀rọ̀ kíní ìdí pọ̀ jù ẹ̀sọ̀ lẹ́ẹ̀dún sọ lẹ́ẹ̀dún sọ lẹ́ẹ̀dún ah, èwo ni ká ṣe ń bẹ̀ gan tó bá ti gbé èwo ni ká ṣe níbẹ̀ ó túmọ̀ sí pé ó ti ń sọ lẹ́bù ẹ̀ lẹ́bù ẹ̀ ni pé ọ̀rá gbà á mọ̀ lọ lò ó má báyàn ágíù tó bá ti ń báyàn ágíù pẹ̀lú pọ́nsọ yẹ ọ̀kan fún ẹ ó ti ń kọjá lẹ́bù ẹ̀ torí pé tó máa kù ní pé kí ni ó fẹ́ impose ráàyè ẹ àbí ráàyè afá tí wọ́n tẹ̀lé ó fẹ́ impose ẹ lórí ẹ lómi tí ó dẹ̀ correct bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ so méjèèjì ló ní advantage wọ́n dẹ̀ ní disadvantage náà so à ń sọ fún wa so à sọ pé èyí tó tẹ̀wọ̀n lélẹ́ yìí bẹ́ẹ̀ mi ṣe rí lèmi ṣe ń sọ ẹlòmí lè wá kọ́ pé kò ṣe tó tẹ̀wọ̀n lọ́kàn kò bí jà unlike àwọn issues tó ṣe yí pé kí ni issues ti ẹnu àwọn àfáà súnnà tó kò lé lórí ó lè jẹ́ mọ́sálà fi kì í yà náà lápèjúwe ṣé a lè fọwọ́ pa sọ́ọ̀ṣì àbá a lè fọwọ́ pa sọ́ọ̀ṣì that is uh, let be a leather soft ṣàlè fọwọ́pá bá ìfọwọ́pá ná àlèfọwọ́pá tàbátì ṣàlùwàlá tẹ́lẹ̀ àwọ̀wọ̀ sọ́ọ̀sì wa àlùwàlá wa já afẹ́ túnmí ṣe a ní láti bọ́ sọ́ọ̀sì yẹn mọ́ a lè fi ọwọ́ pa sọ́ọ̀sì yẹn eléyìí mọ́sálà fi kìí yà ni ṣùgbọ́n àwọn àfáà sún náà wọ́n máa ti bọ̀ nọ́rọ̀ àkídà ń gbà mí tán máa ń discuss it torí pé kí ni wọ́n rí wípé lam yukhali fi hadhihi al-mas'ala illa al-mubtadi' min ar-rawafid wal-khawarij tábàlọ́ àwọn tán takò kí ní ẹ̀ nírí onísúnnà kan tó takò àfàwọn a ń kó ti ọ̀rọ̀ ní súnnà à ń kó ti ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ kàwárí jọ̀rọ̀ wà á fi ńgbàtà bá ń discourse ọ̀rọ̀ ẹ̀sìn ìpẹ́ sálàfà fi àlùlàmà ẹnu àpò kò lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ wà á fi jù sọ báyìí àwọn kàwárí jù sọ báyìí àti <laughs> dẹ̀sìn rú nìyẹn sọ àwọn súnà onísúnà la máa ń kóòtì ìlàpò bá ń bẹ láàrin àwọn onísúnà ṣùgbọ́n mọ́sálà tó ṣe pé ẹnu àwọn onísúnà kó lórí ẹgbẹ́ mọ́sálà fi kìí yá ni kama sọ masala àkọ̀díyà manhajiya bí ọ̀rọ̀ ó ṣe protest nísìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ nílé èèyàn kan kó sọ pé protest a lè ṣe nìyí àbí kó ṣe pé kẹ́niyàn jẹ́ kíni kó jẹ́ kíni ikhwani sururi ẹ́ ikhwani sururi tàbí àríyàn kó sọ pé protest wà já ìzà ikhwani sururi torí pé wọ́n mọ̀ pé àwọn afáàsùn náà mọ̀ pé protest ló máa lídì síbi kíni à ń gbébọn ni ó lídì síbi pé kíni à ń júgò ni ó lídì síbi pé kíni à ń fọ́ ṣọ́ọ̀bù wa ma yuaddi ila haram fa haram so ṣùgbọ́n ẹ máa rẹ́ni tó jẹ́ sùúrù ìkwáni ni tí ó mọ̀ sọ fún pé ẹ eh, ah, eh, mọ́sálà kìláfíà ni òkè kóòtù àwọn àfáà tí wọ́n ní kìláfíà rẹ̀ tí ó máa kà wọ́n kalẹ̀ ó lè kini kí so Qardawi sọ so Qutb sọ so Qutb sọ wọ́n lè mọ̀ wọn tí ó kàkalẹ̀ ó ni alimun salafiyun tó ṣe pé ó gbádùn àfi kó ṣe pé kókó ti àwọn Ikhwan so tó yẹ pé gbogbo kìláàfù laban ń lónìí ó yẹ kẹmọ máwọn kàwáríjì náà kù pé mọ́sálà yìí kìláàfù mẹ́rẹ̀ kí ló dé Osama ah, bin Laden sọ Eh, masala ìkìláàfù ń bẹ lára àwọn afá kí ló dé àìmọ́nù zọ̀wáì bí sọ̀wáì masala ìkìláàfù ń bẹ kí ló dé Khomeini sọ̀báì àbí ìbí kìláàfù wà ń bẹ so laysa kullu kìláàfù jaa mu'tabaran illa kìláàfù law hadd min an-nadar ṣe gbogbo kìláàfù lásọ pàǹgbà àkọ́kọ́ nu ẹ̀kejì òun ni pé kò ń ṣe gbogbo kìláàfù àwọn àwọn akọ́ìd àti àwọn ìjọ tí ó jẹ́ ìjọ bìdìríyà lámàgbà orùpé pọ́ìntì clear so lórí masala tó wà nílẹ̀ àbáwọn masáìlì tó wà nílẹ̀ wallahu a'lam èyí tó tẹ́wọ̀n ò ní pé ẹni tí kò bá bó didi raka tí ò bá ìmáàmù ní rúkú kò bá kí ni kò bá rákà yẹn ṣó ti ní sùn ẹni tí ò bá ìmáàmù ní rúkú kò bá rákà ẹni tí ò bá dẹ̀ bá rákà kò bá ọlá àjẹmọ́ ṣó ti yé ẹni tí ò bá dẹ̀ bá rákà náà kò bá àsìkò oorun mo rò ẹni tí ò bá rákà kò bá àsìkò oorun ẹni tí ò bá dẹ̀ bá rúkú kò bá rákà ẹni tí ó báraka kò bá ọlá jàmá eléyìí ló tẹ́wọ̀n olùjẹ́ pé ẹ̀rí inú àwọn àfáà mi tó ṣe gbọ́n wá fún yàn fatuwa ó wọ́n mú mọ́ṣáláṣí wá bá ìmáàmù ní sajda asajda al-akhira last sajda ló bá ìmáàmù the next ni asalama wọ́n ti allahu akbar ó jọ ìnáwó ìmáàmù wa kábára ìmáàmù wa ṣé o lè já àwọn yẹn kó lọ join àwọn yẹn ṣọ́rọ̀ yẹn clear ta ló lè dáhùn ẹ̀ ta lè dáhùn ẹ̀ naam kò lè já irun yẹn yóò continue play down sọ pé kò lè já. tó bá jẹ̀mọ́ yẹn tó bọ́ ọlá jẹ̀mọ́ yẹn yíra yìí kàn nìyẹn o ayé ẹ̀kọ́ so apá tó bá believe pé kò bá kò bọ́lá àjàmọ́ yẹn àwọn òní níbi yẹn ní ìṣù ní pé kan sọ pé kó já kó lọ join àwọn míì tán yẹ fẹ́ kírun yẹn àwọn òní dúdú eléyìí ra ìlú àwọn already kò bọ́lá àjàmọ́ yẹn so kó bẹ̀ kó lọ join àwọn kí jàmọ́ míì tó jẹ́ nísìn kanjọ kí jẹmọ́ torí pé kò bá ọlá àjẹmọ́ yẹn but àwọn tó bá gbà yìí pé ni ó bá ọlá àjẹmọ́ yẹn ní àwọn á ní kó máa bá ìrùn rẹ̀ lọ so tó bá lòun já kò make sense torí pé ó bá jẹmọ́ rẹ̀ jì mo rò kó clear now so man adara kara min as-subh ẹni tó bá bá raka kan níbi àṣùbá قبل أن تطلع الشمس شو يكون توي فقد أدرك الصبح وتبان الصباح ومن أدرك ركعة من العصر أنت بركة كان عصر قبل أن تغرب الشمس شو يكون تويو فقد أدرك العصر أبا عصر مرقي ليك له فإن شاء الله بيا كاستوبكم ببعض ká fi àyílẹ̀ fún ìbéèrè subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk